الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه يا أقول فون ولوبا قلبا كي يبقى الصلاة وقلبك في واشيكم جلالا النبي محمد صلى الله عليه وسلم من حديث في عبد الله بن عمر رضي الله عنهما في يبقى وني النبي محمد صلى الله عليه وسلم صويقه أفضل الصلوات عند الله صلاة الصبح يوم الجمعة في جماعة ó ní ànábì sallallahu alayhi wa sallam ó ní eléyìí tó lọ́lá jù nínú àwọn ìrun ó ní salatu subh ó ní ìrun àṣùbà yawmal jumu'ati eléyìí tí a bá kí ní ọjọ́ jùmọ̀ fi jama'ati táwa kí pẹ̀lú jama'a anabi sallallahu alayhi wa sallam ó ní eléyìí ló lọ́lá jùlọ nínú gbogbo ìrun pátápátá sọ̀láàtú àlùjùmọ̀ sọ̀láàtú sọ́bọ̀ kéèyàn kírun àṣùbà lọ́jọ́ jùmọ̀ kó tún wá kí ní jàmáà ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí tá a bá ti ń ṣègbìyànjú lórí wípé a fẹ́ kírun ìnáyà àkíyèsí wa lórí ìrun jọ̀mọ́ ó ṣe pàtàkì pàápàá jùlọ jọ̀mọ́ ha àṣùbà pàápàá jùlọ lọ́jọ́ jùmọ́ a. ànábì muhammad sallallahu alayhi wa sallam ti sọ fún wa wípé àkọlù sọ̀lá ti ala al-munafiqin eléyìí tó wúwo tó nira jù fáwọn mùnàfìkì láti kí nínú ìrun òun náà ni sọ̀lá tó sọ́bọ̀ wà sọ̀lá tó làìṣà òun nínú àṣùbà àti irun àlàìṣá a sì ti sọ fún wa kí nìdí torí pé àwọn àsìkò yìí àsìkò òkùnkùn ni àsìkò tó jẹ́ pé bí àwọn èèyàn bá lọ kírun mọ́ṣáláṣí wọ́n lè má mẹ́ni tó wá wọ́n lè má mẹ́ni tí ó wà àwọn mùnáfìkì sì ni wọ́n fẹ́ kírun káwọn èèyàn lè ní wọ́n ń kírun kán lè rí i pé wọ́n ń kírun ni kò ń ṣe pọ́n kírun torí tọ́lọ́wọ́n ọba so irun tó bá jẹ́ zohor irun eh, asir irun maghrib ojú ọjọ́ sì mọ́ ńgbà yẹn àwọn mùnáfìkì máa ń tiraka láti wá wa idha qamu ila salati qamu kusala tí wọ́n bá lọ kírun wá kírun pẹ̀lú òròjú yurauna an-nas wọ́n kì í láti lè jẹ́ káwọn èèyàn rí ni wala yazkuruna Allaha illa qalila wọn kì í rántí ọlọ́run àyàfi fún ìgbà díẹ̀ ìrun júmọ́ ó ṣe pàtàkì ìrun súbù ọjọ́ júmọ́ ó ṣe pàtàkì anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni tó bá kú ní òru jumua àbí ní ọjọ́ jumua ọlọ́run ọba máa là á kúrò níbi fitina tilkọ́bùr kúrò níbi fitina àdánwò ìyà wàhálà tí ń bẹ nínú sáré nínú àwọn ọlá tí ń bẹ fún ọjọ́ jumua nìyẹn ló fi jẹ́ pé ọlọ́run ní yáyọ alẹ́ dín náà mọ́nu ẹ̀yin onígbàgbọ́ òdodo. إذا نودي للصلاة من يوم الجمعة jùmọ̀ إلى ذكر الله àdìkìrìlà tí wọ́n bá ti pèpè ní ọjọ́ jùmọ̀ lọ síbi ìrántí ọlọ́run ẹ yára ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ lọ síbi ìrántí ọlọ́run tẹ ẹ bá ṣe léyìí òun ló lóore fún yín ibẹ̀ sì lórí ire yín wà zikirullah wal iktaru minhu ìmọ̀ rántí ọlọ́run àti ìmọ̀ ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa ni ẹ jẹ́ ká fi ọlọ́run ọba sọ́kàn ní gbogbo ìgbà ká máa rántí ọlọ́run ọba ká sì máa rántí pé fa innahu mulaqikum pé ọlọ́run ọba yìí a máa bá pàdé níjọ́ kan. ya ayyuhal insan ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn innaka kadihun ila rabbika kadihan famulaqih ò ń ṣègbìyànjú láti pàdé ọlọ́run ọba rẹ̀ dájúdájú ọjọ́ kan ń bọ̀ tí wàá pàdé ẹ̀ ọjọ́ tá a bá pàdé ọlọ́run yìí jọ mọ́ kí ló ní kálukú kí la fẹ́ mú lọ bá ọlọ́run ọba. man ahabba liqa Allahi ahabba Allahu liqa'ahu ẹni tó bá nífẹ̀ẹ́ sí tó ń gbáradì láti pàdé ọlọ́run ọba ọlọ́run á nífẹ̀ẹ́ láti pàdé òun náà láti gbà á lálejò. wa man kariha liqa Allahi kariha Allahu liqa'ahu béèyàn kan bá ti wá kórìíra àti pàdé ọlọ́run tí ò gbáradì láti pàdé ọlọ́run ọlọ́run náà kórìíra àti pàdé ẹ̀ so ìpàdé ọlọ́run ọba yìí a máa múra àti pàdé ọlọ́run dèlà àmẹ́lì sọ̀lìhà pẹ̀lú iṣẹ́ olóore tó pọ̀ wala yahqiranna ahadukum bi ànábì sallallahu alayhi wa sallam ó ní la yahqiranna ahadakum ahadukum bi ma'ruf èèyàn kan nu yín kó má fojú rẹ̀ náà iṣẹ́ olóore kọ̀ọ̀kan o má wò pé kí ló wá wà ń bẹ̀ walaw an talqa akhaka bi kódà kò jẹ́ wípé kò pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú kíni pẹ̀lú ojú tó tutù pẹ̀lú ìtújú ká má fojú ré nà olóore torí wípé kí ni ọjọ́ tí ṣe olóore máa ṣàǹfààní yawma yanfa'u sadiqina sidquhum ọjọ́ tó jẹ́ páwọn tó ṣòdodo ní ayé òdodo yẹn á ṣe wọ́n láǹfààní ọjọ́ tí ṣe olóore máa ṣàǹfààní iṣẹ́ olóore ò ní ṣe é ṣe mọ́jọ́ yẹn wàlà tukhzini yawma yub'athun Ibrahim ń sọ pọ́ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala la tukhzini má dojú tì mí ọlọ́run yawma yub'athun ní ọjọ́ tí wọ́n náà bá máa gbé gbogbo ẹ̀dá dìde yawma la yanfa'u malun ọjọ́ tó jẹ́ pé owó ò ní ṣàǹfààní wala banun ọjọ́ tí ọmọ ò ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim nǹkan ẹyọkọ tó máa ṣàǹfààní jọ́ta ń sọ yìí man ata allaha bi qalbin salim òun náà ni pé ọkàn tó mọ́ tá a fi ń ṣiṣẹ́ olóore tá a fi ń ro dáadáa nípa ọlọ́run òun nìkan ló máa ṣàǹfààní jọ̀gbẹ́dì àlìkìyàmọ̀. yawma yafiru al-mar'u min akhihi ọjọ́ àlìkìyàmọ̀ ọmọ ẹ̀dẹ́ ìyá máa sálọ fọ́ rẹ̀ wa ummihi wa abihi ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọmọ èdè yà máa sálọ fún bàbá àti ìyá tó bí sáyé wa sahibatihi wa banihi ọmọ èdè yà máa sálọ fún ìyàwó rẹ̀ a sì máa sálọ fún àwọn ọmọ rẹ̀ li kulli mri'in minhum yawma idhin sha'nun yughni torí pọ́jọ́ tá à ń sọ yìí tèmi tómi rù má dínkù ni oníkálukú ti ní ohun tó tó rán àwa máa sá fún ẹni tó lè dákún wàhálà ẹ̀ lọ́jọ́ gbèndé àlìkìyàmọ̀ kí ìyá má bàa sọ fún pé ọmọ mi gbà mí kí bàbá má lè sọ fún pé ọmọ mi gbà mí kọ́rẹ̀ má lè sọ pé ọ̀rẹ́ áá àmàjọ ń ṣe nílé ayé ni mo màmá ń dúró tiẹ̀ ń gbà ṣòro wá gbà mí lémi torí pé oníkálukú wò pé ilé tó wà lọ́rùn mi gan ti tó mi rú ó ti tó mi rán ọjọ́ gbèndé àlìkìyàmọ̀ nìyẹn wàlá taqumu sa'atu ìlà yawma al-jumu'a àlùkìyàmọ̀ yóò wá ní dé àyàfi ń jọ jùmọ̀ à so níta wà àlùkìyàmọ̀ lè délé ni ṣùgbọ́n tó bá sọ lójú wa àní gbèsè lè lọ títí ànábìwá Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọjọ́ jùmọ̀ àbáyìí ìmọ̀ ń fò yà ní pé á àlùkìyàmọ̀ má lè délé ni ẹ̀wọ̀n jọ wo ń bí clear square tó ṣẹlẹ̀ ní Kuwait ẹ̀ eh, ní Turkey tó ṣẹlẹ̀ ní Syria àpèjúwe alùkìámọ̀ nìyẹn wala ya'tiyannahum baghtatan wa hum la yash'urun á dé lójijì ńgbà táwọn èèyàn ní fura ni nísìnyí kakọ̀gbọ́ gbáà níta ń oníkálukú wa sáré á gbàtà gbọ́yìn òjijì ni a expect pò ń bọ̀ mọ́ṣáláṣí ta wá wà yìí sìn a lè gbọ́ gbà nígbà tá a bá fẹ́ wo pé bo ni a jẹ́ pé abẹ́ ẹsẹ̀ oníkàlùkù wa ni gbà á fi dún àwa náà wọlé lọ nìyẹn ìdá zulzilatil ardu zilzalaha tálùkì àmọ́ bá máa dé ànábì sallallahu alaihi wasallam dẹ̀ sọ fún wa pé àlùkì àmọ́ ò ní dé o àyàfi kí nǹkan mẹ́wàá kan ṣáájú ẹ̀ ó láwọn nǹkan mẹ́wàá yìí sì ni ó máa tò tẹ̀léra wọn ni bí ìgbà tí lẹ̀kẹ̀ bá já àbí bí ìgbà tí tẹ̀sùbà bá já ẹ̀ẹ́dì pé tí kan bá ti jábọ́ báyìí àwọn tó kù á máa tẹ̀lé ni so láàárín ọjọ́ kan gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́wàá yẹn lè ṣẹlẹ̀ àlùkìyámà ti dé kọ́lọ́ọ̀bà kó jẹ́ kó bá wa dáadáa kọ́lọ́ọ̀bà àlùkìọ́lá fìtínà àlùkìyámà kọ́lọ́ọ̀ kó láwa mẹ́ẹ̀ kọ́lọ́ọ̀bà kó ṣe wá lọ́mọ àlùjọ náà kó má ṣe wá lọ́mọ náà bí èèyàn bá jẹ́ tí máa ń pèsè kalẹ̀ fálùkì àmọ́ ìgbésí ayé èèyàn á fúyẹ́ ìgbésí ayé èèyàn á nítumọ̀ torí wípé ìwọ̀nba ohun tó máa wúlò fún yàn níyàn ọ̀run lèèyàn máa mójútó nílé ayé gbogbo èyí tí ò ní wúlò pàǹtí ilé ayé yẹn kò ní jẹ́ kò ní múnú lọ́kàn wa ṣùgbọ́n ilé ayé lẹ́nìí oníkálukú awọ ayé mọ́yà awọ ayé awọ amọ́yà àtúnfẹsẹ̀ àtúnfi gáìdì ẹ̀ kó má bàa jábọ́ àtúwá wáyé mọ́ so ilé ayé tí ò já mọ́ nǹkan kan àwọn tó ní àwọn dà léni lánàá so àwa tá ń lò léni náà àwa náà ń padà bọ̀ wá di ẹni ìgbàgbé tán ti ẹ̀mí rántí wa mọ́ ohun tó wá lè jẹ́ ọmọ arántí yàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan iṣẹ́ téèyàn bá fi sílẹ̀ bóyá ó ṣe àwọn dáadáa kan ó ṣe olúwa nípa àwọn tó nípa gbèsè ayé wọn yẹn wọn máa rántí ẹ̀ sòkànnà ọba àlekè ọlákóṣe àánú wa oníkálukú wa ń sìn àyìn rántí àbáṣà ó sì ní ta fi rántí ẹ nígbà bíi tẹlómi bá fi rántí àbáṣà á ní nígbà yí àbáṣà stove bọ́n bá dẹ̀ ṣe ń sọ pé nígbà yí àbáṣà stove ọ̀nà àti máa bi àbáṣà kí ló bí stove ẹ o àwọn èèyàn sì ní rántí ayé àbáṣà stove kó má jẹ́ nira lọ́ fi rántí ẹ bó ní kálukú a rántí ẹ nìyẹn tẹ́lómi bá fẹ́ rántí áà ah, nígbà yẹ ráìsì ṣàgàrí nígbà yẹ adìyẹ ṣàgàrí nígbà yẹ kíní kan ṣàgàrí tòun tó ní kálukú bá ṣe jọ̀mọ́ òun ni wọ́n á fi rántí ẹ̀ tán bá rántí àfa mi báyìí wọ́n á ní áà ah, nígbà yẹ bàbá lágbájá tó bá ní kéèyàn kan kú báyìí ẹni yẹn á dẹ̀ lọlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àfa náà sì ni tòun tó fi rántí ẹ̀yẹ náà ọlọ́run ẹ̀ sì máa rẹ́ lómi pé á nígbà yí afá alágbájá tọ́rọ̀ bá ń dàrú báyìí tó bá ti dá sí tó débẹ̀ báyìí ọ̀rọ̀ yẹn á sì máa tò sòkó ní kálukú máa wo kí ni lẹ́gẹ́sì tó ń fẹ́ fi sílẹ̀ sòkó náà ọba kò fi wá ṣe kùn gẹ̀ dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين